èyí ni ìtẹ́fà làlẹ́ ọlọ́run èmi à ń sọ fún gbogbo àwọn èèyàn wípé nídìí ìṣẹ̀ṣe àwa náà aláwọn nǹkan àṣà tó tó fẹ́ fara pẹ́ èyí tí ẹ̀yin náà lọ ń ṣe ní ilẹ̀ Saudi tẹ́ lọ ṣe ní ilẹ̀ Israeli ṣùgbọ́n tiwa yìí tí wàá ju àwọn èyí lọ àwọn àìtẹ́yìn mú wà ń lọ torí tiwa yìí ó nítàn tó rọ̀ mọ́ eléyìí tá a ṣe ó ní ìtàn tó rọ̀ mọ́ tó jẹ́ tán lẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá wa lẹ́nu gbogbo àwọn babaláwo èyí tèmi wá ṣe yìí òun ni wọ́n pè ní ìtẹ̀fá ìtàn pè ní ìtẹ̀fá yìí ni pé ìlànà lọ́nà ìṣẹ̀ṣe tí mo fi sọ̀yàn di ọmọ tuntun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ́ sọ pé ẹ̀ ń bá ti lọ sí àràfà ó ti di ọmọ tuntun ìtẹ́fà ló mọ́ sọ̀yàn di ọmọ tuntun nílẹ̀ Yorùbá tí ó sọ̀yàn dàtún bí nílẹ̀ Yorùbá tí wọ́n bá bí ọmọ nílẹ̀ Yorùbá ó láwọn ìlànà tó yẹ kí àwọn òbí ọmọ ó tọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òní wá kùnà àwọn ọ̀pọ̀lọpọ̀ òbí láyé òde òní wá kùnà àti tọ̀ ló fà á tí irú nǹkan báyìí fi ń padà wáyé torí pé ara nǹkan tó tọ́ téèyàn bá bímọ nílẹ̀ Yorùbá ni wípé kéèyàn ó ṣe ìkọsẹ̀jáyé ṣẹ̀ǹtáyé ìyẹn là ń pè ní ṣẹ̀ǹtáyé ní gègé ìjọ kẹta bí a bá bímọ níbi ìṣẹ̀ǹtáyé yìí láti mọ sọ irú èèyàn tó mọ ó dì láti mọ sọ nǹkan báyìí lọ́wọ́ ìgbúdọ̀ sí láti mọ sọ ka èèwọ̀ ọmọ fún un ṣùgbọ́n àwọn tó bí àwa kùnà àti ṣe fún wa láti sọ wá dàtò bí láti jọ kẹta wọn fi bí wa òun ló fà á tí tí àwọn bàbá wa àwọn abáláwo àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀nyẹ̀wọ̀n wọn ti wá gbé tó kalẹ̀ pé ẹ abá tiẹ̀ ti wá gbọ́ pé ìwọ yìí ò wá wọn ò sì tàǹtàyè rẹ ò ṣe kékeré kan ò ṣe gbá ò ṣàwo tàbí kó jẹ́ pé ò kì í sọmọ Yorùbá gan tí àṣà Yorùbá wá wù ọ́ tó fẹ́ mọ ronú bí Yorùbá tó fẹ́ mọ gbégbèsè bí ìran Yorùbá náà fi sọ pé làwọn bàbá fi sọ ní làwọn bàbá wa náà fi gbé ètò ìtẹ̀fá kalẹ̀ láyé ìgbà náà láti ìgbà náà látàyè Ọ̀rúnmìlà bàbá wa tọ́tọ́dá kìíní ilẹ̀ fún gbogbo ọmọ Yorùbá táràtà náà tó náà nífẹ̀ẹ́ sí àǹfààní wà ó kéèkú bóyá ọmọ Yorùbá nìkan ṣùgbọ́n ogún àwọn ọmọ Yorùbá ni ogún tiwa ni tí ó sì gbọdọ̀ parun tó o ní di three point five million kan lọ kó fẹ́ nìkan alálàájì kan wá gbowó mi lọ kíní kan ẹyin àgbàtà wa dé airport àwà bábàálù wọ́n ti wá ní àfi two million kún náà sí àkóso yìí ń bẹ̀ nílànà yorùbá tí ó sọ̀rọ̀ ọmọ tuntun tí wọ́n sì mọ sọ̀rọ̀ fún ọ ń bẹ̀ níbi tó ti wá tẹ́fà yìí tí wọ́n mọ sọ gbogbo tó ń ṣẹlẹ̀ fún ọ gbogbo tó ń ṣẹlẹ̀ fún ní tó ṣẹlẹ̀ fún ìyá rẹ tó ṣẹlẹ̀ fún bàbá rẹ tó ṣẹlẹ̀ sí ọ sẹ́yìn àti ọ̀nà àbáyọ sí ni wọ́n sì mọ sọ fún ọ tí ó sì bóyá rújúrújú àbí yìí bóyá ó bẹ̀ ní tó ṣẹlẹ̀ sí ọlọ́wọ́ mọ sọ ọ̀nà àbáyọ sí wọ́n sọ ní tí tẹ́fà ti yàtọ̀ tuntun odù tó bí ọ tó bá wáyé wọ́n sọ ní tó gbúdọ̀ ṣe wọ́n sọ ní tó gbúdọ̀ jẹ wọ́n sọ gbogbo àwọn nǹkan tí ó ń fa ìrìn àjò ọmọ ẹ̀dá sẹ́yìn gbogbo àwọn nǹkan tó ń mú ìdìnnà bá ọmọ ẹ̀dá níbi ìtẹ́fà ibẹ̀ lẹ́ẹ̀tì máa gbọ́ láìsí láìsí abaláwo tó mọ̀ rárá yóò mọ sọ ogun títí ṣẹlẹ̀ fún ọ yóò mọ sọ fún ọ ọ̀dà abẹ́rẹ́ tí yóò tún wá sọ fún ọ nítan pè ní nítan pè ní tẹ̀fánu èyí làwa làwa ti ké ó súnmọ́ gègé ají tẹ́yìn náà lọ tẹ́yìn sọ pé ẹ tẹ́yìn náà bá ti dọ̀hùn ẹ dọ̀mọ́ tuntun ẹ rí i pé ẹ rí i pé àwa náà pàkájà tiwa sáká àlàáfíà bẹ́ẹ̀ ni ti máa pa bẹ́ẹ̀ bá dé àjì ni bẹ́ẹ̀ bá dé àjì bó ń ṣe pa gẹ́gẹ́ kájà fún náà ni funfun tá a wọ̀ yìí náà ni wọ́n wọ̀ fún ẹni kan ti fárí fèmí náà gẹ́gẹ́ bá ti máa dé àjì bó ti máa fárí tí náà kọ́nu bó jẹ́ pé irun ti yàn àmọ́ bí wọ́n kó sí ẹni pé wọ́n fárí tèmi náà wọ́n fa mọ́ nígbà tá a sì wà ń gbófa tá a wà ń gbófa awọ ìwẹ̀ láti wẹ̀ gbogbo gbogbo gbogbo ara wa aṣọ tá a wọ̀ wá tá a wọ̀ gbófa a wọ̀ padà oríṣiríṣi ń táwa náà nílẹ̀ yorùbá ni tó jẹ́ àṣà gidi tí kò yẹ ká fọwọ́ rọ́ sẹ́yìn táwọn tó yẹ kí a mọ̀ ṣe àṣekúntẹ káwa náà mọ̀ pọ́n lé ṣùgbọ́n a kùn láti pọ́n lé àwọn ará àtàwọn bá pọ́n lé àwọn ọmọ Brazil àwọn ọmọ Amẹ́ríkà àwọn ọmọ Ireland àwọn ọmọ Italy gbogbo wọn bá wa pọ́n lé àwọn ọmọ ọba aládé àwọn ọmọ ọba àwọn ọmọ oníhun àwa asọ́nù àwa apáàtì àwa lọ́wọ́ lọ́kùnrin abóhùn bàbá lórí ipá lọ pe abúmu baba páàní lọ Saudi páàní lọ Jerusalem àwọn ará wa kan tún wá torí ẹ wọ́n tún wá wọ́n tún wá owó ribiribi lọ́wọ́ wa wọ́n tún wá gbé amára lórí ẹ láì rí nǹkan kan sí àmọye owó èèyàn tó ti aṣọ náà mọ́kà wọ́n sì tún padà dé mọ́kà láyé wò ní yípadà ayé tèmi ò ní rí bákan náà mọ̀ àdúrà tó ti gbà tó ti gbà láti gbowó fani àdúrà tó ti gbà ni. ẹnikẹ́ni tí bá fẹ́ tẹ fátayẹ̀ bá rí bákan náà kò mọ tí fẹ́ fẹ́ ni kò tí ẹ̀ ṣeé ṣe ìjọba ti fẹ́ fàlàyé ẹ̀ ti dọ̀tun eléyìí sọ̀rọ̀ pé mọ́kà kalẹ̀ mọ́ hmm, gbogbo kó gbàgbọ́ ẹ̀ pamọ́ ṣe àyìnpá yín mùsùlùmí àrùn ìgbésẹ̀ lẹ́mọ̀ pé ó ní ìgbàgbọ́ ìgbàgbọ́ yín kó pamọ́ ẹ sáwà àtẹ̀fá ìgbàgbọ́ rẹ kó pamọ́ ìgbàgbọ́ fájú tiẹ̀ lọ. ìgbàgbọ́ rẹ kò bá àmọ́ tóbi tó kóró mustadi. ìgbàgbọ́ mustadi omi pọ́ọ̀tì ẹ̀ nígbàgbọ́ wọn kan ìsámọ̀bọ̀ ló kó fáwọn àtẹ̀fá kọ́ ọ̀bẹ̀ ayé ló dà ayé ló ní dà ìyá rẹ̀ kékeré mr d bó bá dá ṣèṣe kù fún tó máa gbàdúrà fún jíwà agbẹ́wọ̀n gbà ò ní gbà ṣé o so ò ní gbàgbọ́ ni kí ni jẹ́ gbàgbọ́ ìgbàgbọ́ ò ló fẹ́ tó fẹ́ tó tọ̀nù mí là bàbá mi àgbọ̀n mi nìkun bàbá mi akéré fún sọgbọ́n ìgbàgbọ́ ò ló fẹ́ tó fẹ́ tó tiẹ̀ tẹ́ pé ìbò wá sá di ìṣẹ̀ṣe wá sá di ọ̀run mi là ó wá sáà di fa láàṣẹ mọ ní ọmọ nígbàgbọ́ ìgbàgbọ́ olùfẹ́ ní tó fẹ́ tó tọ̀nù mí là. n tó fi lè mú ọ wá gan in the first place. nítorí lè mú ọ wá láti ilé rẹ tó fi dìde kó fẹ́ wá tẹ́fà ìgbàgbọ́ ó ti tóbi ju kóró kóró Mr. D kan ní tá à ń sọ ni pé tó wà náà sàṣìwá náà pé ká fi hàn tẹ́yìn tẹ́ ti fàṣà tìlú tí tẹ́ ti fi pàtì ọlọ́run ṣèmi lé ọmọ tí ó gbé bàbá rẹ̀ lẹ̀ tí wàá lọ́mọ pọn abó bàbá lé ọ̀dọ̀ àwọn bàbá tèmi mo wà yìí àwọn tó ní wá àwọn tó ṣẹ̀ wá lẹ́ni òun náà láti mọ gbéga kí n lọ mọ̀ pé mò ń mọ̀ àbí mo lọ pe jésù kristi kì í sáwọn ló sẹ̀mí ilẹ̀ wọn ò mọ̀ tán nígbà wọn wá jíṣẹ́ wọn sígbà mọ̀mọ́dù wá jíṣẹ́ rẹ̀ sódé bí rí ni kò délẹ̀ bàbá ti wá rí jésù ò délẹ̀ bàbá ti wá rí ìdí níta pé gbogbo sọ tá a lè mọ̀ ní àwọn bàbá wa tọ́lọ̀ ọ̀ràn sí wa yìí náà àwọn bàbá wa tó ti kọ́kọ́ tẹ̀ náà àwọn náà ti wu irú náà sórí bẹ́ẹ̀dì àwọn náà lè mọ̀nà àbáyọ sí ìṣòro tí ó mú wa orí ilẹ̀ tí wọ́n ti bí wa tí wọ́n ti ṣẹ̀ wa orí ìbẹ̀ náà ni Eh, orí ìbẹ́ náà ni eh, ọ̀nà àbáyọ wà wà sí ṣòro tí ó mú yàn ọlọ́run ní fi ṣòro rẹ sí ìlú tí tọ́lọ̀ ò mọ̀ bóyá wà débẹ̀ ní next fifty years. ìlú tó fi three point five million lọ. Eh, ìlú tó ìlú ìlú tó lọ ta abúlé ta mọ́tò ta gbogbo nǹkan dúkìá rẹ tó fi lọ ọlọ́run ní fi ọ̀nà àbáyọ rẹ kò ní fọ́nà àbáyọ rẹ síbẹ̀. ọlọ́run nítorí pé òun fẹ́ fún ọlọ́run àbáyọ kó wá fìyà jẹ ọjọ́ ọjọ́ ọjọ́ jẹ́sọ̀ pé wàá tún jìyà náà ọ̀nà àbáyọ tó yọ gbọmọta ìpèsè ìpàkó ní í ṣe nígbà òde gúdù ìpàkó gúdù rírà kí tó kó tọrọ mẹ́ka nígbà òde ó lọ lápàkó rọ́ọ̀fù from good to rough gbogbo tó ẹ kó fi mọ̀ sòwò ó ti kó lọ àjì tó á sì ní ẹ wá tẹfà tiwa ẹ wá lọ wo ohun tẹ ẹ tán ṣe ní mọ̀ká lọ́hùn kẹ wá gbèsè gbẹ̀ntàwá náà ṣe ní di tẹfà kẹ wá sọ yàtọ̀ òkú àṣetánilá lọ sọ lẹ́ẹ̀kan kò sí tẹ́ ẹ̀ ń ṣe ń bẹ̀ tó yàtọ̀ sí ti bí ṣùgbọ́n nǹkan bàbá yín èjọ yín lójú nǹkan bàbá ń bàbá ní mọ́ ya yín la. sẹ́dúgbà tí o bá tó pọ̀ yìí èdè arábíkì bọ́ abẹ́ni tó dáwọ́ sọ̀rọ̀ kó tó lè gbọ́rọ̀ rẹ ni. Ah, bó ẹ̀yin olùfẹ́ ta ọlọ́run a ní dààmú ọ̀dọ́ wa olópin ṣùgbọ́n akafẹ́ fi hàn yín pé àwa náà ní nǹkan kan tó ju èyí tí wọ́n ń ṣe lọ́dọ̀ tí wọ́n lọ́hùn lọ torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mọ̀ pé àwọn náà tiẹ̀ ní nǹkan kan tó jọmọ́ báyìí ike bóyá kàn gbé ìṣẹ̀ṣe lórí irọ́ ni ike ìṣẹ̀ṣe náà kò ní kíní kan kéde kan ẹ̀ẹ́n kò ní gbá kò láwo láfẹ́ láfi wá mu wá fún yín pé ìṣẹ̀ṣe náà ní irúfẹ́ nǹkan tó jọyín táwọn ní tó jọyín lójú ìṣẹ̀ṣe náà ní kò sí nǹkan kan tó special ńbẹ àpò mi àpò mi mo nílò tí mo rí pé mìsẹ̀mìsẹ̀mì special ní mẹ́kà ó lágbára ju omi tó fẹ́ lọ bù mọ́kà lọ kí ló tún wà ń bẹ kí ló tún wà mọ́kà lẹ́yìn omi sẹ̀mísẹ́mí kàbà kí ló tún wà mọ́kà kàbà kílẹ̀ kílẹ̀ mímú mọ́ kàbà akpé kàbà ohun tiẹ̀ lásẹ̀ ń tó tọ́ akpó lásẹ̀ ń tó tọ́ gbogbo èyí ń tẹ́ lọ láì gbàtẹ́ jíde kò yẹ kẹ́ ẹ̀ tó sí mọ́ ọ̀pọ̀lọpọ̀ tó bóyá tó dé láti mọ́kà tó tún wá gbọ̀kadà tí ń gbọ̀kadà ìṣẹ̀ṣẹ̀ tiwa náà ni ẹja pọ́n tiwa bá wa lé ọdún mélòó bá wa ṣe fó bá wa ṣe Olódùmarè bá wa ṣe gbogbo àbá tá a gbọ́ tó yà níkú àníkú àníkú ká tó kú ọlọ́run wà lọ́ọ̀yà mi wa tí pé wá pé wá nífẹ̀ẹ́ pé ta ọlọ́run tẹ́fà ó wá sí gbogbo fáyì ọlọ́run lànà fún wọn náà gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ láṣẹ Elédùmarè ẹ̀ làbọ̀rú ẹ̀ làbọ̀yè ẹ̀ làbọ̀ ṣíṣe. Hey! ìdákòkòrò eléyìí tí ó fòṣù légbó àwọn onígbàwò dìde ìdákòkòrò eléyìí tí ó fòṣù légbó ìgbà ìgbà ni wọ́n bá yóò onígbò. kàṣà àṣàkàṣà ń bọ̀ lẹ́yìn bàbá